ìfihàn orí karùn-ún. mo sì rí i ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà ìwé kan tí a kọ nínú àti lẹ́yìn tí a sì fi èdìdí méje dì mo sì rí áńgẹ́lì alágbára kan òun fi ohùn rara kéde pé. ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdí rẹ̀. kò sì sí ẹnìkan ní ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí nísàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀ èmi sì sọkún gidigidi nítorí tí a kò rí ẹnìkan tí ó yẹ láti ṣí àti láti ka ìwé náà tàbí láti wo inú rẹ̀ ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé. má ṣe sọkún kíyèsí kìnìún ẹ̀yà Júdà gbòǹgbò Dáfídì tí borí láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀ méjèèje. mo sì rí i ní àárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti ní àárín àwọn àgbà náà ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tí a ti pa ó ní ìwo méje àti ojú méje tí í ṣe ẹ̀mí méje ti Ọlọ́run tí a rán jáde lọ sí orí ilẹ̀ ayé gbogbo ó sì wá ó sì gbà á ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà nígbà tí ó sì gba ìwé náà àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà àti àwọn àgbà mẹ́rìnlélógún náà wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà olúkúlùkù wọn ní dùùrù àti ago wúrà tí ó kún fún tùràrí tí í ṣe àdúrà àwọn èèyàn mímọ́ wọ́n sì ń kọ orin tuntun kan wípé. ìwọ ni ó yẹ ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣiyè dìdì rẹ̀. nítorí tí a ti pa ọ́ ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run. láti inú ẹ̀yà èdè ènìyàn àtọ̀rílẹ̀-èdè gbogbo wá. ìwọ sì ti ṣe wọ́n ní ọba àti àlùfáà sí ọ. ayé wọ́n sì ń jọba lórí ilẹ̀ ayé. èmi sì wò mo sì gbọ́ ohùn àwọn áńgẹ́lì púpọ̀ yí ìtẹ́ náà ká àti yí àwọn ẹ̀dá alàyè náà àti àwọn àgbà náà ká iye wọn sì jẹ́ ẹgbàárún ọ̀nà ẹgbàárún àti ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹẹgbẹ̀rún wọ́n wí ní ohùn rara pé yíyẹ ni ọ̀dọ́ àgùntàn náà tí a ti pa láti gba agbára àti ọrọ̀ àti ọgbọ́n àti ipá àti ọlá àti ògo àti ìbùkún. gbogbo ẹ̀dá tí ó sì ń bẹ ní ọ̀run àti lórí ilẹ̀ ayé àti nísàlẹ̀ ilẹ̀ àti irú àwọn tí ń bẹ nínú òkun àti gbogbo àwọn tí ń bẹ nínú wọn ni mo gbọ́ tí wọ́n wí pé kí a fi ìbùkún àti ọlá àti ògo àti agbára fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti fún ọ̀dọ́ àgùntàn náà láé àti láéláé. àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà wí pé. àní. àwọn àgbà mẹ́rìnlélógún náà wólẹ̀ wọ́n sì forí balẹ̀ fún ẹni tí ń bẹ láàyè láé àti láéláé.